نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله لأنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته أفيقكم الله سبحانه وتعالى أبتي يشمركم والتي قدسي أي ni asalai abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala agbóyé ẹ̀sìn rẹ̀ àti ìdúró ti ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa sallam fọlọ́n ọba subhanahu wa ta'ala kó fún ẹnì kọ̀ọ̀kan wa èyí tí wọ́n ní káfí máa rárá wa létí bákan náà káfí kíra wa nílọ òun náà ni tọ́píìkì tí àwọn ọmọ ìyá pè ní nawaqidu al-islam. kí ni túmọ̀ nawaqid kí ni túmọ̀ al-islam eléyìí tí gbogbo wa náà mọ̀ ni ṣùgbọ́n lábẹ́ ìran rẹ̀ ní létí torí pé ó pàtàkì púpọ̀ ká máa pàkíyèsí ara wa sírú àwọn nǹkan báyìí yóò lè wúlò fún ẹni tó ń sọ bákan náà ẹni tó ń gbọ́ gbólóhùn nawaqid èdè larabawa ni gbólóhùn tí wọ́n máa ń lò fún ọ̀pọ̀ nǹkan ni ẹyọ ọ̀kan rẹ̀ ni wọ́n ń pè ní naqidun naqidun látara gbólóhùn ìṣe tá a mọ̀ sí verb tí wọ́n ń pè ní nakọ́bọ̀ ìtumọ̀ anákọ̀dọ̀ oníkéyàn tún kan gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bó ṣe sọ fún wa nínú alkur'an kẹrin ipe wàlá tankudu aimanakum ba'da subutiha àdéhùn yín ẹ̀mọ́tù lẹ́yìn ìgbà tí ó ti jẹ́ nǹkan tí ó rinlẹ̀ tó jẹ́ nǹkan tí àtàkùkù rẹ̀. so gbólóhùn nákàdù òní kátó nǹkan bí gbàtàbà ní obìnrin ohun aṣọ bí aṣọ òfì tó bá tu wọn á ló ṣe kí ni ó ṣe nákàdù rẹ̀ ọlọ́wọ́n ọba lu gbólóhùn yẹn náà kálẹ̀ tí nákàdù ghazla à ń kọ́ ọ̀dọ̀ bí i tó ṣe pé tàbí bí arábìnrin tó ṣe pé nọ́kọ̀dọ̀t gàbùláhà aṣọ òfì tó ti wú tó ṣe pé òun náà ni ó ṣe wíìbìn rẹ̀ ní tó wú nọ́kọ̀dọ̀t ó wá tù. tó tábà ló gbólóhùn nàwáàkìdì òun ni nǹkan tí máa tún nǹkan nàwáàkìdì islam àwọn nǹkan tí máa tú ìsìláàmù tí máa ba ìsìláàmù jẹ́ ó túmọ̀ sí pé ìsìláàmù ó ti rinlẹ̀ fún èèyàn kan fún lágbájá ọmọ alágbájá ṣùgbọ́n ẹni yẹn ó ṣe àwọn nǹkan kan tó ba ìsìláàmù ẹ̀ jẹ́ kọ́lọ́mọ bá subhana wa ta alákóyàwá ya eléyìí al-islam òun náà ni ẹ̀sìn tí ọlọ́wọ́n bá fi rán gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ òun ni wọ́n ń pè ní al-islam ẹ̀sìn tí anabi adamu alayhi salatu wa salam tó ṣe ẹ̀sìn tí anabi nuh alayhi salatu wa salam tó ṣe anabi ibrahim anabi musa anabi isa anabi muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo àwọn anabi ọlọ́wọ́n ọba tó kù àtàwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ẹ̀sìn tí wọ́n ṣe òun ni à ń pè ní al tí ọlọ́wọ́n bá ní iná dínà àìndàláhi islam dájúdájú ẹ̀sìn tó ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n bá náà ní alìsílám nínú àyà mi ọlọ́wọ́n bá ní wà máa ń yẹ tẹ̀rì rẹ́yìrà ìsìlámì dínà ẹni tó bá tún wá tó ṣe pé tó ń sàlẹ̀ sàkúrẹ̀ tó ń lé káàkiri ghayra islam yàtọ̀ fún ẹ̀sìn islam dínan gẹ́gẹ́ bí ẹ̀sìn fẹlẹ́ ni kò bá lámìgbò ọlọ́ni ànígbà lọ́wọ́ ẹ̀ tó bá ṣe o òwò fi áàkìrọ̀ tí ní ẹ̀lkàṣọ̀rẹ̀ ni tó bá rí jọ́ngbìn di alkiyama inú àwọn tí ọwọ́ òbólẹ̀ ni ó wà inú àwọn losers ni ó wà ó túmọ̀ sí wípé ẹ̀sìn yìí náà ni ẹ̀sìn ọlọ́run ọba tó yọnu sí i ẹ̀sìn yìí ni gbogbo òun ni ẹ̀sìn tí gbogbo àwọn ànábì ọlọ́run ọba ṣe èyí ò mọ̀ wọnú ẹ̀sìn yìí pẹ̀lú gbólóhùn ashadu allah ilaha illallah wa ashadu anna muhammad rasulillah ẹni tó bá sọ gbólóhùn yìí ó ti wọnú islam àwọn onídìí láti mọ ntó ń bẹ nínú ọkàn rẹ àfi ntó ń bẹ nínú ọkàn rẹ lè fún ọlọ́wọ́n ọba sùpàánà wọ̀tàálà ṣùgbọ́n gbólóhùn tó sọ yìí ó túmọ̀ sí kó ti wọnú islam gbogbo àwọn òfin tó di àwa mùsùlùmí ti dé pẹ̀lú kó sọ gbólóhùn ashadu allah ilaha illallah wa anna muhammadu rasulillah. ló fi jẹ́ pé ẹni tó bá lóun fẹ́ gba ìsìláàmù lásìkò anábìwa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn anábì àti àwọn sàábé àwọn khalifa tán wá lẹ́yìn rẹ̀ níta máa fi wọ̀nú ẹ̀yìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àwa náà di mùsùlùmí àbá jẹ́ mùsùlùmí látara pé àwọn òbí wa náà wọ́n jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa a sọ wípé kí ni a fẹ́ gba islam nǹkan tí a bá wọn òbí wa tí wọ́n ń ṣe táwa náà dẹ̀ ń bá wọn sọ gbólóhùn yẹn ni alhamdulilah lórí eléyìí ṣùgbọ́n bí tí ọ̀rọ̀ wa le sí òun ni pé ó pọ́síbù bóyá ẹni tó sọ wípé aṣáájú allah ilahi lọ́wọ́ wa anna muhammadu rasulillah kó ṣe nǹkan yí ọ̀kan ṣoṣo tí ó ṣe nákúdù ìtòsọ yẹn abẹ́ni tó ṣe yí pé àwọn òbí rẹ̀ ó bá wọn lórí ìsìláàmù òun náà ń dẹ̀ bá wọn ṣe bẹ́ẹ̀ látara nǹkan ẹyọ ọ̀kan tí ó wá ṣe yóò da ìsìláàmù tó bá wọn òbí ẹ̀ tán ṣe tóun náà bá wọn ṣe yóò dà wó. kò wá sí bí yàn ṣe lè mọ àwọn nǹkan wo ni màá da islam yẹn wò àfikò kọ. tó ẹ̀ ló fi jẹ́ pé ìmọ̀ nípa àlàáfíìdà sàhíhà àlàáfíìdà tó àfàlàfíyà àdìọ́kàn tó jẹ́ àdìọ́kàn tó lálàáfíà àdìọ́kàn àwọn ẹni ìṣíwájú wa bẹ̀ẹ̀ látòrí anabiwa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sàhábà rẹ̀ nǹkan tá a gbọ́dọ̀ jòkó máa kọ́ ni. ìkàlára àwọn sàbí anabiwa muhammad sallallahu alayhi wa sallam jundub bin abdullahi bajali rọ́bìyàlláhu anhu ó ń sọ inú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní kúnnà máa nàbíyí sallallahu alayhi wa sallam. ونحن فتيان أذاورة قل أن بكلو النبي صلى الله عليه وسلم جدي أدو حذاورة تلي قدادة تفي سجوري واشي كيري bí ọmọ bíi fifteen years fourteen thirteen àbí ká ní ó jù bẹ́ẹ̀ lọ díẹ̀ ó ní fata alamna ìmáná kọ́bla anata alama alukur'an ìmánì làkọ́kọ́ kọ́ lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ lọ́sàn síwájú káti ẹ̀ tó là ń kọ́ alukur'ani súnmọ̀ tà àlámùlẹ̀ alukur'ana lẹ́yìn ẹ̀ làwọn ń kọ́ alukur'ani bá a ṣe wọ́n ń kọ́ alukur'ani lupa zadna bíi ìmánà ìmánì wá wá ń lékún sí. kílá ló ń gbélé o pé sàbẹ̀ yìí ní tà àlámùlẹ̀ ìmánì akọ̀ǹtàǹpẹ̀ ní ìmánì ẹni tí ò bá fẹ́ sọnù tí ó dẹ̀ fẹ́ wó ìsìlámù rẹ̀ kò gbọ́dọ̀ rí rẹ̀ lẹ́ni tó ṣe wípé òun ti dàgbà kọjá kóun máa lọ sí alcohol. kódà ẹni tó jẹ́ àfa ó bọ̀rọ̀ máa jòkó pẹ̀lú àwọn èèyàn nírú jòkó tá a wà yìí torí pé ìmọ̀ rí àwọn èèyàn eléyìí ó tún máa léèyàn fún nígbàgbọ́ tí a bá ń jòkó pẹ̀lú àwọn èèyàn jangan jangan nǹkan yẹn a máa mú yẹn ti appreciate nígbàgbọ́ gẹ́gẹ́ bí a sì máa mẹ́nu bá. so fata'allamna al-iman qabla an ta'allama al-qur'an thumma ta'allamna al-qur'an fazzabna bi imana. torí náà tíyẹn bá ń kọ́ àwọn nǹkan báyìí yóò mọ àwọn nǹkan wo lòun á sọ lẹ́nu tó ṣe wípé ó ti wó ìmánì àbó ti wó ìsìláàmù yìí àwọn nǹkan wo ló wọ́n á ṣe ní ìṣe tó ti wó ìmánì yìí àbó ti wó ìsìláàmù yìí àwọn nǹkan wo ló wọ́n ó di ọkàn tó ti wó ìmánì yìí ìsìláàmù àwọn àfáǹgbà mi wọn a máa múru tọ́pìkì báyìí wọn ní nàwákìlù alìmánì alkàwùlíyàtú wàlámàlìyàtú. Al àwọn nǹkan tí máa ń wó ìmánì èyí tó jẹ́ ọ̀rọ̀ sísọ ni àbí èyí tí ó jẹ́ ìṣe èyí tó jẹ́ ọ̀rọ̀ sísọ ni àbí èyí tó jẹ́ ìṣe tá a bá ń ka ní ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrùn láwọn nǹkan tí máa ń wó ìmánì àwọn nǹkan tí a lè ṣòǹkẹ́ ẹ̀rin wọ́n pọ̀ wọ́n pọ̀ láwọn nǹkan ti máa wé mọ́ni olóbi jẹ́ pé àwọn àfọ onífòrúwà wọn a máa sọ̀rọ̀ ń pa nǹkan báyìí ẹ̀ẹ́rì tí wọ́n sọ ń gbà mí nu tíra fíkìrù mi wọ́n á ní báàbù rí dà nípa ìkúrò nínú ẹ̀sìn tábà tí sọ̀rọ̀ nípa báàbù rí dà wọ́n sọ̀rọ̀ nípa nǹkan tó ń wó ìmọ̀ nìyẹn kò fẹ́ẹ̀ sí tíra fíkìrù kan tí ó wọnú tí wọ́n ní mú yẹn wọ̀ wọ́n discuss lọ́dọ̀ àwọn malikiya ni wọ́n discuss ẹ̀ lọ́dọ̀ àwọn hanafiya ni wọ́n discuss ẹ̀ ọ̀dọ̀ àwọn hanabila ni wọ́n discuss ọ̀dọ̀ àwọn shafi'iya ni wọ́n discuss ẹ̀ ní àwọn nǹkan tó ṣe pé o máa ń imani sọ ìpàtàkì rẹ̀ sọ. tó ló jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wọ́n yẹ ká mójútó eléyìí ká dẹ̀ máa wò ń gbogbo ìgbà ká máa go through ẹ̀ àpá àní ọmọ kéwù ni ká máa go through rẹ̀ eléyìí nǹkan tó ṣe wípé pàtàkì ni wọ́n alùpùpù sọ̀rọ̀ pa nǹkan tó pàtàkì púpọ̀ ni tó yẹ kí ẹnì wá ká máa go through ẹ̀. àwọn kan nú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí. lásìkò anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba sọ̀rọ̀ wọn fún wa nínú sóràtú tauba àwọn wọ̀nyí ọlọ́run ọba ní wàlà isa altahum lẹ́yàkúlù náà ìnáma kúnnà náà kúdù wà nàlá àbù kún abiláhi wa ayati wa rasulihi kuntum tẹ́sà àzìúni láàkà àtọ́zìrù kọ́kà fọ́tún bá da ìmánikum ìnáàfù عن طائفة نعذب طائفة لأنهم كانوا مجرمين الله ني àwọn kan tó bá bèè lọ́wọ́ wọn wọn á ní ìnáma kúnná nàkúrúdù wọn náà làbù wàlẹ́kùsà ìnáma kúnná nàkúrúdù wọn náà làbù kí ni tuma nàkúrúdù nàkúrúdù látara gbólóhùn hawd oníkéèyàn máa fi nǹkan ṣeré ní ká máa wọnú nǹkan tó ṣe wípé kò yẹ ká máa wọ ká dá sí nǹkan tí ó yẹ ká dá sí àbí ká dá sí lọ́nà tí ó yẹ ká fi dá sí. nígbà tó lọ́wọ́ bá sọ wípé àwọn ọmọ náà mọ̀ bèèrè lọ́nà pé kí máa sọ̀lá kọ́kùn fi sàkà máa sọ̀lá kọ́kùn máa sọ̀lá kọ́kùn fi sàkà kí ni nǹkan tó ṣe wípé sọ̀lá kọ́kùn fi sàkà tó sọ yín di ọmọ náà kọ́ọ̀lù lẹ́mùnà kùmílẹ́lì wọ̀lẹ̀ mẹ́kùnú tó ẹmu miskin wọ́n láàkì ń kírun ni a kì ń fún àwọn aláìní ló ń jẹ́ wọ̀kúnnà nàkúdù ma alkọ àìdìn wọ̀kúnnà nùkẹ́bí bíyọ́mi dín hàtà àtànà bí yàtìn àwọn èèyàn tán máa ń fọ́rọ̀ ẹ̀sìn ṣeré àwa àti wọn lájọ máa ń ṣe kíláfẹ́ ló ń gbélé yìí ò ní pé ìgbà tọ́lọ́wọ́ bá ń béèrè pé má sàlàkà kùn fi sàkọ́rọ́ kọ́ lulẹ̀ mẹ́kù nílùú mùsùlùmí ولم نكن وكنا نخوض مع الخائدين wọ́n ṣe káwọ́dù nǹkan tí ó yẹ kán máa dá sí ní ọ̀rọ̀ ẹ̀sìn ó dá sí ní ọ̀nà tí ó yẹ kán fi dá sí bí ìgbà tó ṣe pé kí ni wọ́n ń ṣeré wọ́n ń ṣawẹ́wà láàrin ara wọn. ọlọ́wọ́n bá ní àwọn kan wàlá ayé sàlùtà òun tí ní ànábì bá ń bèè lọ́wọ́ làyà kúlù nà ètò máa fún ẹni pé nàmà kúnnà nà kúrò wà nà làábù a kàn ń sọ̀rọ̀ láàrin ara wa ń sọ̀rọ̀ ẹ̀sìn láàrin ara wa wà ní làábù àdẹ̀ńṣeré ọlọ́wọ́ bá ní kún abiláhi wa aya ti yí wa rọ̀sùlì yí kún tún tẹ́sà àbí olù ṣọ́lọ́wọ́n àti òjíṣẹ́ rẹ̀ àti àwọn òfin ọlọ́run tírọ̀ ọlọ́run ọba lẹ́fí ṣe yẹ̀yẹ́ lẹ́fí ṣàwàdà láàrin ara yín látà àtẹ́bìrú ẹ má wulẹ̀ wọ àròyé kan kalẹ̀ kọ́tùkà fọ́tún bá àdá ìmánìkùn ẹ ti di kẹfẹ́rí lẹ́yìn ìmánì kọ́tùkà fọ́tún bá àdá ìmánìkùn ẹ ti di kẹfẹ́rí lẹ́yìn ìmánì tó túmọ̀ sí pé kí ni kọ́bí àǹtẹ́kídú àlìmánu wà kọ́bí àǹtẹ́kídú islam islam lè wò ìmánì lè wò kọlọ́mọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n àwọn náà gbọ́dọ̀ máa gbìyànjú láti máa wo àwọn nǹkan wo la sọ tí ò ní wo ìmánì wa àwọn nǹkan wo la sọ tí ò ní wo islam wa àwọn eléyìí sì ìtàn sọ lówó ìmánì wọn ìtàn sọ lówó islam wọn kí ni nǹkan tán sọ tó wó ìmánì wọn kí ni nǹkan sọ tó wó islam wọn. gẹ́gẹ́ bí àwọn àpò onítẹ̀síri ṣe gbà wọ́n àrìmámú tọ́bàrí àtàwọn míì wọ́n ní anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sàhábà wọ́n fẹ́ lọ sí ojú ogun kan wọ́n fẹ́ lọ bá àwọn banul asfar àwọn èèyàn funfun wọ́n fẹ́ lọ bá wọn jagun wọ́n ní ogun tabuk ni wọ́n lọ ọ̀ṣọ́ àwọn kan ni wọ́n wá ń sọ láàrin ara wọn pé ah, àwọn èèyàn funfun tá a fẹ́ lọ bá yẹn àwọn èèyàn lágbára gan ṣáwọn mùsùlùmí rò pé wọ́n lè kọjú irú àwọn èèyàn bẹ́ẹ̀ bí ìgbà tó ṣe fún wọn yọ ara wọn kúrò sáwọn ilé ìrùpá wọn lè kojú àwọn èèyàn bẹ́ẹ̀ mara aina misla kura ina awulahi arkaba butunan wala akzaba alsunan wala ashbana inda liqa àwọn eléyìí wọn kàn kàn lè katira lásán ni wọn kàn akéwu ni wọn kàn akura ni lásán ni ojo làwọn eléyìí tán bá yíwọ àwọn àbànú lásán wọn sádànù àwọn eléyìí elébi ni wọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ lélẹ́yìí èèyàn kan nù àwọn sàábà tó ń fe tí ara ẹ̀ gbọ́ eléyìí ó nílẹ̀ ọkùnrin náà rasulà allah sọlọ́lá àṣàlá ìtẹ́ sọ yìí ńlá lọ sọ fún ànábì sọlọ́lá àṣàlá kó tó dé bẹ́ẹ̀ kó tó dọ́dọ̀ ànábì wá ìfi sọ̀kalẹ̀ ipa àwọn tí wọ́n ń sọ sọkúsọ tó bá béèrè lọ kí ló mú yín máa fẹ́ ń tẹ̀ sọ wọ́n ní àkànṣáwàdà láàrin ara wa ni àkànṣáwàdà ni kò ṣe nǹkan tá a rí ní mu sírọ́ọ̀sì báyẹn náà ìnáma kúnnà na kúrú wọ́nà laad ló jẹ́ pé in tí ó máa jáde lẹ́nu yàn èèyàn ní láti mọ wò ó lásán ó lè sọ̀yàn di ọmọ náà kọ́lọ́mọba kò ṣàánú wa. نبوة محمد صلى الله عليه وسلم قل إن العبد ليتكلم بالكلمة لا يلقي الأبى لك يهوي بها سبعين خريفا في نار جهنم أو كما قال قل إن يلي صبلهم أي وكان تولي كفوفو بلهم يه نيو سوسنون تي وما وانونا لو 70,000 years so يقول say or 70 years وشي وانوه لو awuyawuyi di ya fi narija annama ki jabo suna ja annama nitori eni latara gboluwa ya okantu so isi solubje pe in ka ta so o le ba imaniwa je akpun ji uwe enyi nke olamwa ba so funwa na nwal kur'an al-fari'in in ta nke o le ba ise waje o le ba islamu waje awon nka timawa ba imani ó pọ̀ jantire gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fún wa ṣùgbọ́n ká pin sí ọ̀rọ̀ sísọ àti iṣẹ́ ṣíṣe ká mú àwọn nǹkan tó jẹ́ nǹkan ìmánì ká má bèèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa nísìnyí pé má èyí àrkánù ìmánì kí ni àwọn orígun ìmánì àwọn orígun ìmánì ká lè ṣàlàyé orígun ìmánì fún wa. أركان الإيمان أموري إيمان تاني شاء الله يفوا أرين تولي شاء أركان الإيمان نعم يوم الآخر والملائكة و وكتبه ورسله أن تؤمن بالقدر خيره وشره أن تؤمن بالقدر خيره وشره نعم ثبتنا في حديث جبريل عليه الصلاة والسلام أركان الإيمان أريد إيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر ها وتؤمن بالقدر خير وشر هاري بي بلون تؤمن تؤمن لون لون لون الله سبحانه وتعالى ننصف من سورة النساء قل يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ọlọ́ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ àmìnú bìlá ìwà rọ̀sù yìí ẹgbẹ́ ọlọ́run ọba gbọ́ ẹ̀dẹ̀ gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ wàlùkítàbí lẹ́bí náà zàrà alárọ̀sù yìí àti tíra tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ ó mélòó wa mẹ́ta wàlùkítàbí lẹ́bí anzala ní kọ́bùn àti tíra tó ṣe fún sọ̀kalẹ̀ fọ́ọ̀ ó sì ń jẹ́ ara ọ̀kútùbì yìí náà sì ni ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn yẹn lẹ́yìn ọlọ́run wa ni wà máa ń yẹ fúru bí ńlá ẹni tó bá ṣe àìní gbàgbọ́ nínú ọlọ́run ọba wà mọ́là ìka tì yìí àtàwọn màláìka rẹ̀ wà kútùbì yìí àtàwọn tíra rẹ̀ ó di mélòó wà rúsùlì yìí ó di mẹ́rin wà lìyẹ́wòmìlì áàfin ó di márùn-ún fàkọ́ dọ́là dọ̀là lámbà ìdá ó ti sọnù ní àmì tó jìnnà tìfetìfe. kí ni nǹkan tí wọn mẹ́ṣọ̀n bẹ́yẹn nǹkan tó náà wọ mẹ́ṣọ̀n ọ̀rọ̀ kádàrà bọ̀ ní àwọn àyè míì ọlọ́wọ́ bá sọ̀rọ̀ nípa kádàrà wà iná kúlà ṣe é ní kọ̀lákọ̀ná òbí kádàrà ọlọ́ni gbogbo nǹkan á dá pẹ̀lú kádàrà ni. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك في ها الله سبحانه وتعالى ما أصاب من مصيبة أفن àdánwò kan في الأرض kàn yín fil arj lórí àbí kó ṣẹlẹ̀ sí gangan ilà fi kìtà àbí àyàfi kó mọ ọbẹ̀ nínú kíra kan tàbí tó ń bẹ lákọọ́lẹ̀ ní kọ́bìlì anabura aha síwájú káwọ́rọ́ ọba tó ní kí nǹkan yẹn ṣẹlẹ̀ iná bàálíkà alàláhi yẹsìrì ọlọ́run ní ìyẹn tó rọrùn fọlọ́run ọba ọ̀hún ni. so àwọn ayé alukur'an òfin rinlẹ̀ àwọn kata pè ní arkanu imani tá a bá mú arukunul awwal òun náà ni orígun àkọ́kọ́ ẹni tó sọ àṣàdù allah ilá ìlàlá tó sọ àṣàdù allah ilá ìlàlá kọ́dí ẹ̀rẹ́tẹ́jù ó lè ṣe rí dá látara ìtakò kankan náà àwọn kan tó so mọ́ ṣàhádà tó allah ilá ìlàlá nísìnyẹni tó bá gbà wípé èèyàn kan mọ kọ̀kọ̀ yàtọ̀ sí ọlọ́run ọba subhana wa ta'ala nta ń pè ní kọ̀kọ̀ tí èèyàn kan bá gbà pé ọlọ́run èèyàn kan tún mọ yàtọ̀ sí ọlọ́run ọba n tó ṣe èèyàn ni ó ti ṣe kúfúrú pẹ̀lú ọlọ́run ó ti ṣe ṣírúkú pẹ̀lú ọlọ́run ọba ń bẹ̀. ọlọ́run ọba subhana wa ta'ala ó sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam oníkún láyà àlámù máa ń fi sàmáwá ti wà lárúbí rẹ́ìbà ìlọ́lọ́ wọ́n máa yẹ ṣòro na àyáná ibà àfún ọlọ́ọ̀ni rẹ̀ muhammad sọlọ́ àṣàlám sọ fún wọn kéde fáwọn èèyàn pé gbogbo tó ń bẹ nínú orí ilẹ̀ yìí àti tó ń bẹ lórí ilẹ̀ yìí kún láyà àlámù máa ń fi sàmáwá ti wà lárúbí alghayib ilọ́lọ́ sọ pé ọlọ́wọ́n ọba nìkan náà ló máa kọ̀kọ̀ gbogbo tó ń bẹ sánmà àtìlẹ̀ kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ wọn ọ̀dẹ̀ mọ̀gbà tó ṣe wípé wọ́n gbé àwọn dìde gan lónìí ààrẹ ni tí a sọ wípé òun mọ kọ̀kọ̀ àwọn mọ kọ̀kọ̀ àwọn nímọ̀ kọ̀kọ̀ ó wá kú pé wo ni ká gbàgbọ́ sọ́nà ọba là á gbàgbọ́ ní àbóhùn tó bá gbóhùn gbọ́ fàkọ́t kàfàr tàbí ó ṣe kìkìrí pẹ̀lú ọlọ́run tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ in tí ó ṣe ni pé kí ni kazabtahu ó pò ó nírọ́ nìyẹn wọ́n kafabta bihi ó lè ṣe kìfìrí pẹ̀lú òun sọ lọ́wọ́ wa subhana wa ta'ala agbàgbọ́ so gbogbo ẹni tó bá sọ fún wa pé òun nímọ̀ kọ̀kọ̀ ní ìfọwọ́ kazab káfírùn òkúrọ́ ni bẹ́ẹ̀ ni kìfìrí ni sọ yẹn lè sọ pé àṣàdùn aláìláìlọ́lá ṣùgbọ́n gbà sọ tán ó ní èmi nímọ̀ ń pa kọ̀kọ́ papọ̀ káfà ó ti ṣe kẹfìrí pẹ̀lú ẹ. torí pé ó ń bá ọlọ́run ọba du ìròyìn rẹ̀ ìròyìn ọlọ́run ọba ní ká nímọ̀ ń pa kọ̀kọ́ òun lòun nímọ̀ ń pa kọ̀kọ̀ ó ń bọ́ lọ́wọ́ ọba dòròyìn rẹ̀ ni. lóun jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní man ata arrafan aw kahinan fasalahu an shay'in فصدق بما يقول فقد كفر بما نزل على محمد ẹni tó bá lọ bẹ́ni tó ń yẹ nǹkan wò wá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ó wá gba nǹkan tó sọ fún un gbọ́ ó ti ṣe kìfìrí pẹ̀lú tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún muhammad sallallahu alayhi wa sallam onípe kúláyà alámùmá fi samáwáàtì wọlé abdul ghaiba ìlàlá èèyàn kan rẹ̀ lóhun mọ kọ̀kọ̀ lẹ́yìn gbàtọ́ náà ọba lẹ́yìn ẹ̀ka kó òun mọ kọ̀kọ̀ òun wá claim pé òun mọ kọ̀kọ̀ ìwọ náà wá gbà gbọ́ pé òun mọ kọ̀kọ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ní papọ̀ kàfàrà bímà nìzílà alá muhammadin ó ti ṣe pèrí pẹ̀lú tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún muhammad sallallahu alaihi wa torí pé ìròyìn ọlọ́run ọba ló ń gbọ́ ọlọ́run ọba dùn yẹn sọlọ́jọ́ tó gba àwọn nǹkan báyìí ń ta gbọ́dọ̀ máa kọ̀ fáwọn èèyàn ni a gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn káwọn èèyàn má gbàtàn jẹ àwọn tó ń parọ́ fún wọn fáwọn máa ń pa pọ̀pọ̀ kálí mọ̀ rọ́nà ń pa fáwọn kálí mọ̀ wọ́n bọ́ ọlọ́run ọba du ìròyìn rẹ̀ ni. ìkànnà àwọn ọmọ kéékèèké àbí káláwọn kan náà ọmọ kéékèèké ní madina wọ́n ń kọ orin láàrin ara wọn bí ọjọ́ ọdún àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. anábìwá muhammad sallallahu alaihi wa sallam ó ń bẹ nínú ilé àwọn obìnrin wọn sọ wípé wàfínà nàbí yòní ìyá àlámù máa fi gadin wàfínà nàbí yòní ìyá àlámù máa fi gadin anábì ń bẹ láàrin wa tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la àmọ̀ pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fún un ní díẹ̀ nímọ̀ kọ̀kọ̀ ó fún un mọ̀ òun náà ní kí ni àrísàlà mẹ́sẹ̀gì tọ́lọ́wọ́ bá fi rán tó ń ṣe alukur'an wáàyí tó ń gbà ara ìmọ̀ kọ̀kọ̀ ní tí ọlọ́run ọba tó ṣe kíni tó fún anabi sọ̀rọ̀ àṣàlám gẹ́gẹ́ bí n tó sọ pé alimul ghaibi falayuhiru ala ghaibihi ahadan illa mani tadọ̀ min rasulin fa inna yasluku min bẹ́ni yàdẹ́yìí wàmí kálífìhì rọ̀sọ̀dà ọlọ́run ọba ní ọba tó mọ kọ̀kọ̀ lòun kọ̀kọ̀ òun òun ò fi hàn anybody àtẹni tó bá jẹ́ òjíṣẹ́ òun lòun ò fi hàn nínú kọ̀kọ̀ òun òun náà dẹ̀ ní tíra kan mú wá fún wa pẹ̀lú gbogbo yẹn náà òun fi àwọn màláìkà tí ó máa ṣọ òun fi tì sani wá ní náà nàbí yóò ń yà á fi hàdì yìí anabi kan bẹ láàrin wa tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la anabi sọlá asalam wa fèsì òní dàí àdà wọ́n mọ̀ yìí mọ̀ sọ̀ tó ń yẹn mọ́ wàkúùlì bílẹ̀ tí kúntì èyí tó ń sọ tẹ́lẹ̀ ni ó padà sí that is orin tó ń kọ tẹ́lẹ̀ òní ó padà sí eléyìí kò ń ṣorin dáadáa ẹlòmíì àwọn ọmọ ọmọ kọ̀kọ́ kúkọ lónìí ọmọ kéèké làwọn yẹn fún wọn lẹ̀ mo láti fẹ́ mú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọmọ kéèké tó ń kọ̀kọ́ kúkọ tó ń sọ̀sọ̀kúsọ tó bá fílẹ̀ ń sìn tí ó dàgbà lé lórí nìyẹn báwọn alárúbá ṣe máa ń sọ wọn ní máa ń ṣàbà àlàṣe ìṣàbà àlejò ẹni tó bá ṣe pé ìgbèwé rẹ̀ ó lò lórí nǹkan ìyìn tí ó darúgbó lé lórí náà nìyẹn sókè la fẹ́ ló ń gbélé òní pé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àbámu ò dákẹ́ lórí ìsọkúsọ táwọn máa ń sọ. sọ́rẹ́ lomi ìta bá sọ̀rọ̀ nípa àwọn sàhábà rẹ̀ wà nílẹ̀ àlẹ́ ó máa ń rò bí ẹni kí wọ́n jábọ́ láti sánmà ni. èèyàn bíi tiwa báyìí náà ni wọ́n àwùjọ tó ń bẹ ó kọ̀ rọ́ọ̀tì ju àwùjọ míì ta wà lọ. ṣùgbọ́n ànábì wa Muhammad san ife àwọn ìwà pálapàla tó ń bẹ lọ́wọ́ wọn àwọn àdìọ́kàn rédèrèdè tó ń bẹ lọ́dọ̀ wọn wọ́n fi ti gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ̀ wọ́n fi wá di ẹni tí ọlọ́wọ́ bá ní sábì kún alawaluna ilẹ̀ muhajirin wal ansar wọ́n lè ní nàtàbà ohun lè sani rọ́bì aláwọ̀ so eléyìí náà kìdò kan nìyẹn nínú àwọn nàwákìd al-iman òní kéèyàn gbà wípé òun mọ kọ̀kọ̀ àbí kéèyàn gbà pé lágbájá mọ kọ̀kọ̀ eléyìí náà níyì tó tẹ̀wọ̀n lára nǹkan tí gbé kúrò nínú islam ni. bákan náà a ṣàlàyé fún alẹ́ kan a ní ìbú ìbú ànábì sọ̀rọ̀ àtọ́lá àbí ìbú ọlọ́run àbí ìbú tírò ọlọ́wọ́n ọba kámú ìbú ọlọ́wọ́n ọba ẹlòmí ìkankan lè ṣẹlẹ̀ sí ládánwò ó máa ń kírun dáadáa ó máa ń gbáwẹ̀ ó máa ń yẹn nátìlá lóru fọlọ́ba kò ṣàánú wa ìkankan wà ṣẹlẹ̀ sí ládánwò àwa ni a ah, ọlọ́run ò ṣe yìí tán èyí tó ṣe yìí ò darí ọlọ́run a ah, ọlọ́run ò bà mí nú jẹ́ àti gbogbo àwọn ọ̀sọ́kùsọ́ ẹni tó ń bú ọlọ́run ọba tó ń ṣe àṣàádù allah ilà ilà allah méjèèjì ò lọ́pọ̀ méjèèjì ò lọ́pọ̀ ṣerú èèyàn bẹ́ẹ̀ kọ̀dọ̀rú kàdà òjìṣẹ́ rídà kúrò ní islam ni látara kí n gbólóhùn tó sọ kí ẹni ọlọ́run ọba kà ní ẹ ọlọ́run báyìí báyìí báyìí yẹn eléyìí كلمة ردة، gbólóhùn tó gbìyànjú kúrò ní ما كيو bá máa kírun kó so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe wípé àwọn èèyàn a máa kó sí ní ọ̀rọ̀ sísọ tó ní í ṣe pẹ̀lú ìbú ọlọ́run ọba subhanahu wa ta'ala àbí ìfọ́ ọlọ́run ọba ṣe ẹlòmíì ó lè mọ ní ìfọ́ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ lára ìbú ọlọ́run ọba náà ṣùgbọ́n gbà mí ó lè wá ní fọ́ọ̀mù pé èèyàn ń fọlọ́wọ́ ọba èèyàn fi ń ṣe ẹ̀yẹ ni bíi tí àwọn kìkìrì ń gbà mí ìtàn máa ń ṣe fún àwọn ànábì rẹ̀ tó mọ fún àwọn ànábì rẹ̀ ṣe ẹ̀yẹ pé rẹ mọ́mọ́ ọlọ́run ẹ ṣé ó ti gbàgbé ẹ̀ ní àyíbáwo sọtẹ́ni tó pè rẹ̀ ní mùsùlùmí náà bá sọrú ẹ̀ ìwé yẹn bẹ́ẹ̀ náà ó kúrò nínú islam látara gbólóhùn pé ó fọ ọlọ́wọ́n ọba ṣe ẹ̀yẹ tá a bá mú titi ọlọ́wọ́n ọba nìkan allah àwọn nǹkan tí wọ́n lè fi ṣe kúfúrú nípa ọ̀rọ̀ sísọ ó pọ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n lè fi ṣe kúfúrú nípa àdìọ́kàn ó pọ̀ kéèyàn bá ń sìn pé ọlọ́wọ́n ọba pé méjì àbùkù mẹ́ta àdìọ́kàn nìyí ó gbànú ọkàn rẹ̀ pé ọlọ́run méjì ló ń bẹ àbí mẹ́ta ọlọ́run bá ní lakọ́tí káfàrà lẹ́mí náà kọ́ọ́lù ìnàlọ́ha sàálùsù sàlàsà àwọn tó sọ yìí pé ọlọ́run mẹ́ta ni ọlọ́run ní kékeré ni wọ́n. lakọ̀tíkà fara lẹ́rí náà kọ́ọ̀lù iná láhùn wọlé mọ̀ṣẹ́ àwọn tó ní ọlọ́run ọba ní ìbáyà wọ́n ti di kékeré. tán bá di sọ́kàn bẹ́ẹ̀ kékeré ni wọ́n tán bá sọ jáde lẹ́nu kékeré ni wọ́n. torí pé tí àwọn alárúbáwá tán bá sọ pé kọ́ọ̀lù ó lè jẹ́ kọ́ọ̀lù kọ́ọ̀lù nǹkan téèyàn di sọ́kàn àbí kọ́ọ̀lù nìsàn àbí ìfihàn sọ bóyá tó wà nù ọkàn tiẹ̀ nìyẹn tó à ọlọ́run bímọ àbójì sọ́kàn pé ọlọ́run mẹ́ta ló wà bí ọlọ́run méjì ló wà ó di ìsọkàn bìlíìfù tiẹ̀ nìyẹn pẹ̀lú bìlíìfù yẹn ní fọwọ́ káfíìrù kẹfìrí ni tó bá tún sọ síta náà káfíìrù ni pẹ̀lú ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu ọ̀rọ̀ allah nìkan la ṣe mú tá a bá bọ́ síbi ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alaihi wa sallam kéèyàn wo sùsù nísìnyí kó ní muhammad èèyàn lásán bíi tèmi náà ni opinion tiẹ̀ ló sọ yẹn mi lè gbọ́ opinion yẹn fọkàn káfà ó ti ṣe kékeré náà ó ti ṣe kékeré torí pé muhammad sọlọ́lá asálàm kò jí ṣe ọlọ́run ọba ni wọ́n máa muhammadun irla rasulun kọ̀dùkọ́lá ti kọ́bí irrusul ọlọ́ni muhammad òjíṣẹ́ ló jẹ́ àwọn òjíṣẹ́ kan ti ṣíwájú. محمد رسول الله والذين معه أشداء على الكفار محمد رسول الله ṣùgbọ́n ẹni wọn ní muhammad kò ń ṣe òjíṣẹ́ ọlọ́run àbójíṣẹ́ ọlọ́run ni ṣùgbọ́n n tó sọ èmi ò gbá èmi ò gbá n tó sọ yẹn ìwé èèyàn bẹ́ẹ̀ ó ti ṣe kú fúru yìí ọlọ́run bá ní fàlàwọ̀ rọ̀ bí kẹlẹ́ yóò nínú hàtẹ́yò hàkìmọ́ kẹfì máa ṣẹ́jára bẹ̀yìn náà ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلم تسليما ọba ni wọn ṣe mùmíní èèyàn péré ní mùsùlùmí sí àwọn afẹ́ dátọ́rọ ẹ̀sìn ó ní ẹ opinion ti muhammed yẹn èmi ò gbà yẹn báwọn bàbá ti ti wá bá ṣe máa ń ṣe é rèé ọ̀rọ̀ ànábì yẹn èmi ò gbà ọlọ́run bá wọ́n ṣe mùmíní àtẹ́yọ̀ hakimuka fíìmà ṣàjàrà bẹ̀yìn àwọn tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin wọn ìwọ ni wọn ò ní kó o ṣèdájọ́ lórí ẹ̀ fún màláyà jìnnà fi àǹfùsì maharajan ní makọ̀dọ̀ yìí nítorí wọn wá dá lẹ́jọ́ wọn ní ní kankan ìgbésẹ̀ wọ́n yóò ṣe límú tẹ́pìlìmà wọn á juwọ́ ju sẹ́lẹ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tí àwọn èèyàn lè fi ṣe kékeré nípa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni tá a bá mú tírò ọlọ́run ọba tó ń ṣe alukur'an kí alóhùn gba alukur'an tó tírà tọ́lọ́ ọba ní nahad alukur'an yahadi lílẹ̀ tí a kọ́ mu ويبشر المؤمنين الذين يعملون صالحات أن لهم أجرا كبيرا ọlọ́run ọba ní alukur'ani ó ń fìyàn mọ̀nà lọ sí ibi tó fi tọ́jú tó fi dáa jùlọ oníkùránì ń fìyàn mọ̀nà lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó bá jẹ́ múmi nípa rẹ̀ ní ó fún wọn ní ròdùnú ipe láàdá tó tóbi ni ó jẹ tuntun yẹn ká wá wò sùsùn ní ẹ fi gbogbo tó ń bẹnu àlùkùrán yẹn lẹ twenty four century láwà ó yẹ káwa náà lè lo initiative wa báwọn bàbá tuntun wá ṣe máa ń ṣe é nìyí lẹ́yìn yẹn the same person náà là á sọ pé òun ni bàbá adé ní mọ́ṣáláṣí the same person ní ìyá súnà mọ́ṣáláṣí wọ́n dẹ̀ ń kóòtù ọ̀rọ̀ ọlọ́wọ́n bá fún óńgbà dànù ipe ìtàn bàbá tàwọn tí wọ́n ń ṣe kọ́ nìyí ìtàwọn àfa àtàwọn ń sọ kọ́ nìyí ó gbá ó dẹ̀ ní mùsùlùmí lò. sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí oníbi tí àrídà ìkúrò ní islam àbí kí má nìwó tó ti lè ṣẹlẹ̀ fihàn. tá a bá bọ́ síbi àwọn màláìkà náà di kìfìrí látara ẹ̀ náà. ẹlòmí lè ní kò sí tó ń jẹ́ màláìkà ìgbà tó wò ti fojú rí ní tó wọn bá fojú rí òun ò níbi lè nínú àpọ̀lọ́ nìkan òun gbà pọ́lọ́ ń bẹ ṣùgbọ́n òun ò bá tó ń jẹ́ màláìkà kí ló dé òun ò fojú rí bọ̀tò òun kàn gbà pé ó yẹ kí báyé yìí ṣe wà yìí kò gbọ́dọ̀ mọ́ ní ẹni tó da sòun gbà pé ọlọ́run bẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀láìka àwọn gbàndínlẹ̀ àwọn mọ̀láìka àrípáyà yẹn sọ pé kí ni wọ́n máa yẹ fúru bí ńlá wọ́n máa la ìkàtí wọ́n kútu bí wọ́n rúṣúlì wọ́n lè ọ́nìl ààfẹ́ ọ̀kọ̀ dọ́là bọ̀lá aláǹbà ìdá ẹlòmíràn ni mo gba mọ̀láìka gbọ́ ṣùgbọ́n jìbìrìlù ni ìgbà gbọ́ bí àwọn yahudi ni wọ́n ní jìbìrìlù ipe ọ̀tá àwọn ni ọlọ́wọ́ bá tó wọn kéfè nítorí ẹ̀ nítorí pé kí ni torí wípé wọn làwọn gba jibril alayhisalatu salam gbọ màláìka tí ọlọ́wọ́ bá dárúkọ ẹ̀ fún wa ní alukur'an agbọ́dọ̀ gbà gbọ́ ni gbogbo ẹni tó bá ti mọ̀ màláìka tí ọlọ́wọ́ bá dárúkọ ó wá lóhùn òṣìgbà gbọ́ náà ọwọ́ kàfẹ́ kẹfẹ́ rí ni bákan náà tá a bá bọ́ síbi ọjọ́ gbẹ̀ndì àlùkìyàmà àwọn míì aláwọn ò gbọ́ ọjọ́ gbẹ̀ndì àlùkìyàmà gbọ́ ayé yìí náà gbogbo ẹ̀ máa parí sí i kódà lómi àá sọ fún yín pé ẹni tó bá ṣe dáadáa láyé ń bí ayé yìí náà ni gbogbo ẹ̀ parí sí i bó ni ó ṣe gbẹ̀sán dáadáa rẹ̀ ní a ní tó bá ti kú ọlọ́wọ́n bó padà sọ ní bí abí olóńgbò àbí bí ajá àbí bí ẹran yóò wá jẹ́ pé ọ̀dọ̀ olówó kan ni ó dé sí yóò máa lọ gbádùn bẹ́ẹ̀ ẹ̀sán dáadáa tó ṣe nìyẹn kò sí tó ń jẹ́ ìgbéǹde ipe òkú tó bá ti ju wọn padà wá gbé nìdé ní àsìkò kan kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ náà táwọn míì tí wọ́n jẹ́ aláìmọ̀ kan tí wọ́n máa ń pàtàkì pàtàkì rẹ̀ tó bá kó ọ̀rọ̀ sáyẹ́ǹsì tó kó jẹ gan a ní a ní àwọn muslim scientists muslim philosophers àwọn mùsùlùmí náà láwọn èèyàn ń wà bí àpèjúwe yóò ní àwọn èèyàn bíi avicenna avicenna yẹn mùsùlùmí ni àwọn òyìnbó kan fẹ́ tàn wá ní ibùsínà náà ń pè ní ẹni tó fẹ́ fi yan gàn yìí. kò nígbàgbọ́ nínú pé ọlọ́run bó gbé àwọn èèyàn dìde ètò wọn pè ní ma'adu al-abdani ike ara wa yìí lẹ́yìn ìgbà tó bá ti ju ike ọlọ́run bó wa gbé dìde kò nígbàgbọ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tẹ́ ń pè ní alfarabi òun náà nígbàgbọ́ náà sábà ní káwọn èèyàn kan máa sọ àwọn mùsùlùmí tó fi yan gàn pé àwọn scientist fún mọ̀dárúkọ àwọn eléyìí bọ́kí ọlọ́wọ́ bá sọ nípa mahadul abdani ọlọ́run bá ní zaama lẹ́dínà káfọ́rù zaama lẹ́dínà káfọ́rù aláyọ̀bọ̀ àtù àwọn kẹfẹ́rí wọn ni wọn nígbà wọn dìde o kúlbàlà wọ̀rọ̀ bí sọ fún wọn pé n ó gbé e ìdè mo fi ọlọ́run bá mi búra làtúbọ̀ àfúnà n ó gbé gbogbo ìdè súnmọ́ làtúnà bọ̀ òun nàbí ma àmì tún wàdálì kàlọ́lá ìyẹ̀sì rẹ̀ èèyàn kan tó ń ka alukur'ani gbogbo gbà tó ń kele yìí yóò ṣe wá jáde a ní kò sí ní tó jẹ́ mahadum abdul ìtọ́lọ́run fi ròyìn àwọn kẹfẹ́ yìí táwọn náà máa ń takò yẹn kó wa lóhun mùsùlùmí lóhun òun náà ti kàwé òun ti kọ́ sáyẹ́ǹsì òun ti kọ́ fílọ́sọ́fì débi pé kí ni kò sí ní tó ń jẹ́ mahadul abdan ẹ̀mí náà ń gbogbo ẹ̀ fakọtikafa ó ti di kẹfẹ́rí ó ń pe ọjọ́ gbẹ̀ndẹ̀ alfiyama ó ń pe nírọ̀ nìyẹn. wàlùkọ́dà bákan náà ni kádàrà kí là ń pè kádàrá òun náà ni wípé ọlọ́run ọba onímọ̀ nípa gbogbo nǹkan pátápátá kó tó di páwọn nǹkan yẹn ṣẹlẹ̀ bá a ṣe jòkó síbi tá a jòkó sí yìí ọlọ́wọ́ bá ti nímọ̀ nípa rẹ̀ ní ìmọ̀ láéláé wípé ní ọjọ́ báyìí ní àsìkò báyìí àmọ̀ jòkó síbi tá a jòkó sí yìí. ó dẹ̀ ń bẹ lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní alikitaaba alẹ́ẹ̀lmú ọlọ́run ní mọ̀ ń pa rẹ̀ alikitaaba ó ń bẹ ní àkọọ́lẹ̀ bẹ́ẹ̀. bákan náà alimasiha òun náà ni wíìlì ọlọ́run ìgbà tọ́lọ́run bá fẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ bá a ṣe kójọ bí sá kójọ sí yìí tí ò bá sí nínú wíìlì ọlọ́run wípé kí nǹkan yẹn ṣẹlẹ̀ wà láyà àlèrè ní kojọ. torí pé wà má ta ṣá òhunà ilà àyè ṣá aláhùn rọ̀bùl àlàyé. ẹ lè gbèrò pé ẹ fẹ́ ṣe nǹkan kan àfi tó bá ń bẹ ní ìbámu pẹ̀lú èrò ọlọ́run ọba. ìgbà míì wọn a máa pè ní alìràdà alkawuniya alkadariya alìràdà alkawuniya tù alqadariyatu òun náà máa ń pè ní màṣíà ìgbà míì wọn alógbólóhùn ìràádà ṣùgbọ́n wọn á fi kàwọ́níyà bí kọ̀dàríyà sí láti lè fi differentiate láàrin tó ń pè ní alìrádàtú àṣàrẹ̀ẹ́yà alìrádàtú àṣàrẹ̀ẹ́yà òní tí ọlọ́run ọba fẹ́ tó nífẹ̀ẹ́ yàtọ̀ bẹ láàrin tó ọlọ́run ọba gbèrò àti tó nífẹ̀ẹ́ ọlọ́run ọba lè gbèrò nǹkan pé pé nǹkan yẹn tá a máa ń rí nǹkan tí ò da ni ọlọ́wọ́n bá lè gbèrò kéèyàn kan kú ó lè gbèrò kéèyàn kan ṣe kíni kó lówó kéèyàn kan tó ṣì kéèyàn kan má bímọ ó lè gbèrò kéèyàn kan bímọ kó lówó kéèyàn kan má ṣe kíni kó má ṣẹmí eléyìí rádọ ọlọ́wọ́n ọba alkauniya nìyẹn tán pè ní ma ṣe à regardless of dáa bí ò dáa ọlọ́ọ̀ba náà ló ń gbèrò gbogbo ẹ̀ ṣùgbọ́n kí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí tí ó sẹni tó bá ń ṣe é lẹ́sàn dáadáa eléyìí náà máa ń pè ní almahaba àbí ká pè ní aliradatu ashar'iyya so last stage wá ní stage tí wọ́n ń pè ní alkhalku oníkíǹkan yẹn ṣẹlẹ̀ gangan nísìnyí ó ti ń bẹnu mọ́ ọlọ́wọ́ ọba láéláé ipa máa kó jọ ó ń bẹ lákọọ́lẹ̀ ipa e a máa kójọ odi méjì ọlọ́run bá gbà á lérò ipa máa kójọ lásìkò tá a kójọ yìí òun ni àti wá kójọ ń sìn ó ti ń ṣẹlẹ̀ tóbi bá bímọ sáyẹ́ǹsì ọmọ tóbi yẹn bí tí arábìnrin yẹn bí ó ti ń bẹ́nu àkọọ́lẹ̀ ọlọ́run ọba pé kí ni yóò bí ó ti ń bẹ́nu ọlọ́run ọba láéláé pé kí ni yóò bí ìgbà tí ọtọmọ yẹn wá sáyé ìgbà tí ọlọ́run bá gbèrò pé kó wá sáyé nù àsìkò tọ́lọ́ ń gbèrò yẹn ní kò sí nǹkan tó lè ní kọ́mọ yẹn wá sáyé bífọ́ àsìkò yẹn kò dẹ̀ sí nǹkan kan tó lè di lọ́wọ́ pé kó mọ̀ wá sáyé ní àsìkò yẹn ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni táwọn òbí yẹn bá gbà lérò pé kí ni àwọn fẹ́ kọ́mọ yẹn wáyé bífọ́ àsìkò yẹn ni kò sí nǹkan máa àsìkò yẹn wáyé ni torí pé kí ni wàá má tẹ̀sà òun ná ilà àyẹ̀ṣà allah rọ́bùl àlàmì then àti wá rọ mọ́tọ́ bí kalẹ̀ nísìn eléyìí ni wọ́n ń pè ní kíni alhalko nǹkan yẹn ti wá ṣẹlẹ̀ má àfọ́bà mi mùsíbàtì fil ardi wàlá fi anfusikum àdánwò kan ò ní ṣẹlẹ̀ fil ardi lórí ilẹ̀ yìí wà fi anfusikum àti kíni lára yín ilà fi kìtàbín stage wo ló ń sọ yẹn ilà fi kìtàbín stage wo ni yẹn stage two illa fi kitabi min qabli an nabra'aha síwájú ká tó da stage wo ni stage four the last stage ni yẹn min qabli an nabra'aha stage four ni yẹn ọlọ́run sọ stage yìí ipe kini ma afọ́bẹ̀ mutibatin fil adwala fi anfusikum illa fi kitabi o ti ń bẹ lákọọ́lẹ̀ so nǹkan ń bẹ lákọọ́lẹ̀ nǹkan nǹkan yẹn jẹ́ mímọ̀ fún ọlọ́run ọba tí o bá ti mọ̀ kò ní jẹ́ kíkọ́ọ́lẹ̀ so wa ma tashawuna illa ni yasha Allah ó ti sọ̀rọ̀ bùlà àlàmì stéèjì kẹta nìyẹn ní kọ́bìlì anabura aha ṣíwájú kẹ́mìkan tó ṣẹlẹ̀ stéèjì kẹrin sábà tí ń sọ̀rọ̀ ń pa kádàrá sábà tí ń yà kádàrá ọlọ́wọ́ ọba yìí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tán kàkalẹ̀ yìí ó ti pé nìyẹn tàbí kíní yìí kádàrá ọlọ́wọ́ ọba yìí ó ti pé ó túmọ̀ sí pé in tó ṣẹlẹ̀ yìí ọlọ́wọ́ ọba ti sí ó ń bẹ lákọ́lé ọlọ́wọ́ ọba àsìkò tọ́lọ́ ni ó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yìí òun náà láàrin yìí bọ́ọ̀lù à ń lọ àwọn kan di kèfì látara ọ̀rọ̀ kádàrá yìí ìgbà táwọn kan wò sùsùn ni wọ́n ní kò sí tí oúnjẹ kádàrá kí náà gbàlẹ́ pẹ̀lú pé kò sí tó ń jẹ́ kádàrá òní tí wọ́n lè máa sọ pé ọlọ́run ọba ní mọ̀ nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́run ọba ní mọ̀ nípa nǹkan kan tó ṣẹlẹ̀ ìgbà táwọn nǹkan yẹn ṣẹlẹ̀ ọlọ́run ọba náà tó ní mọ̀ nípa rẹ̀ ìgbà táwọn nǹkan yẹn ṣẹlẹ̀ bó ṣe jẹ́ pé ìgbà tó ṣẹlẹ̀ ń sì ní mọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba náà ṣe rí mi kò sí nǹkan kan tó wà lákọọ́lẹ̀ àwọn tí wọ́n ń sọ yìí ẹlòmíín lè sọ pé òun láníyàn tó dáa nísìn ara ẹni tó ń mutí àbò ń ṣe zìnà ẹni tó ń mutí àbò ń ṣe zìnà kádàrà ni àti kádàrà kọ àti sọfọ àti sọfọ pa kádàrà ọ̀rọ̀ kó dáa kò dáa kọ́ là ń sọ ń sìn pé ọlọ́run mọ nǹkan ìyẹn ipe yóò ṣẹlẹ̀ ó dẹ̀ bẹ lákọọ́lẹ̀ pé nǹkan yóò ṣẹlẹ̀ àtòtò dẹ̀ bẹ nú èròǹgbà ọlọ́run bá pé yóò ṣẹlẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ kọ́ là ń sọ ń sọ ń bẹ ó tẹ́ sùn òun so ẹni tó ń mutí abẹ́ni tó ń ṣe sinmi abẹ́ni tó ń jalè abẹ́ni tó ń ṣẹbọ kádàrá ni ọlọ́wọ́ bá mọ̀ nípa gbogbo dítẹ́sì ẹ̀ torí pé wọ́n lọ́wọ́ bò mọ̀ nípa rẹ̀ ó túmọ̀ sí pé kẹ́kẹ́ ń ṣẹlẹ̀ ní abẹ́ ìjọba ọlọ́run tọ́lọ́wọ́ bò mọ̀ nípa rẹ̀ kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ tọ́lọ́wọ́ bò mọ̀ nípa rẹ̀ ọlọ́run lè má nífẹ̀ẹ́ nǹkan yẹn ṣùgbọ́n kò ń nífẹ̀ẹ́ là ń sọ kò ń ṣe bọ́lọ̀ ń gbèrò rẹ o ó lè ṣẹlẹ̀ torí bọ́lọ̀ ọba fúnra rẹ ló fún wa ní free will ipa pé fàmánṣẹ́ àfẹ́lẹ́ omi ṣe àfẹ́lẹ́ ọ̀fọ̀rọ̀ mo ti da yín ẹni tó wá wù kó gbà ẹni tó wá wù kó mọ́ gbà ṣùgbọ́n alágbájá ọmọ alágbájá kò ní gbà ó máa gbà ọlọ́run ti mẹni tí ó gbà ó mẹni tí ò ní gbà láti rẹ̀ láì ṣe kó jẹ́ èèyàn kan pa so kádàrá nìyẹn fàyẹn wọ́n sọ pé ọlọ́run bá ní mọ̀ ń padà bó kọ́lẹ̀ ọlọ́run fọ́ọ̀sì ẹni yẹn ibi tí nǹkan ti jẹun sórí wọn nìyẹn pé ah ó túmọ̀ sí pé ọlọ́run fọ́ọ̀sì ẹni yẹn so èyí tó correct ni ká sọ pé kò sí ní tó ń jẹ́ ìmọ̀ ọlọ́run nípa nǹkan kó tó ṣẹlẹ̀ kò sí ní tó ń jà kọ́lẹ̀ torí pé ọlọ́run bò fọ́ọ̀sì yẹn àwọn ẹlẹ́ máa gbọ́ táwọn àfóònù àwọn kọ̀dàríyà àwọn ẹni abdullahi bin umar ọ̀dàláwà nígbà tó gbọ́n pa wọn ó ní ẹ sọ fún wọn ìpè àmì ìbàrí min hum wà ànà hum bùrọ̀ àòmìnì ẹni òní kankan ṣe pẹ̀lú wọn o àwọn náà ní kankan ṣe pẹ̀lú mi wàláwù anna ahadahum awàlà anna li ahadihim misla ohùdìfẹ́ abàmì súnmọ́ ànfọ́kàwù téèyàn kan ní wọ́n bá fi lè ní tó tóbi bí òkè úùdù ní gold ó wá lòun náà sójú ọ̀nà ọlọ́run ọba lami yóò kóbal mi hù ọlọ́wọ́ nígbà lọ́wọ́ rẹ̀ hátà yóò mí náà bí kọ́dà àfi ṣe kí ni tó gba kádàrà sèyàn ó ń kírun ó ń gbàwẹ̀ ó ń lọ àjò ń ṣe kí bọ̀tọ́ bá ti débi ọ̀rọ̀ kádàrá ní àfa àyè sọ̀sọ̀ kú sọ ọlọ́run ọbọ̀ onímọ̀ ń pa nǹkan kó tó ṣẹlẹ̀ ọlọ́run ọbọ̀ kọ̀ọ̀kan kankalẹ̀ ètè ń fọwọ́ rẹ̀ mú ló mú yẹn kò sí kọ́lọ̀ ọba kọ̀ọ̀kan kankalẹ̀ ẹ̀ mọ́ fún alẹ́ rí jẹ́ papọ̀ káfàrà gbogbo òun tó kí àwẹ̀ tó gbà ájì tó lọ kò ní wúlò sọyán gbọ́dọ̀ gbà àǹtúmínà bíi kọ́dárì xeyìrìhì wàṣàrìhì èyí tó da àti èyí tí ò da gbàpọ́ náà bá mọ̀ nípa rẹ̀ ó dẹ̀ wà lákọọ́lẹ̀. àwọn kan níbi ọ̀rọ̀ kádàrá ilẹ̀ àná tí wàá wò sùnsùn ní ẹ wọ́n ní ẹ wọ́n ti pé kádàrá ni ó túmọ̀ sí wípé ọlọ́run bá fọ́ọ̀sì wa ṣe ń tà ń ṣe nìyẹn ẹ kò yẹ kọ́lọ̀ ń jẹ mí yàǹgbà yẹn ọtí tí mo mú un lóní kí n mọ ọmú tí dùnà tí mo ń ṣe òun lóní kí n mọ ṣe sọrọ eléyìí sí ó ń lo kádàrá gẹ́gẹ́ bí kí ni ẹ̀rí láti lè fi ṣe bó ti gbàgbọ́ lọ́wọ́ bá ṣe kí ni ó fún un ní free will ẹni tó sọ pé ó tún fẹ́ mọ gẹ́gẹ́ bí ẹ̀rí ni kò mọ oúnjẹ kó ti bọnu mú o káwọn ní tó fi ṣe kó ní ẹ ni olùpàdé pé ìkànnì wọn ń jọ kan èèyàn kan ṣe kí ni ó gbà létí ìgbà tó gbà ni ó wá ní ah, ó gbà létí ah, wọ́n fọ́ọ̀sì mi ọlọ́run ló fọ́ọ̀sì mi gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ. sọ ma fẹ́rù yẹn fún wa ìwọ náà ṣe kí ni ó gbẹ ẹnìyẹn padà gbà kí ló dé à kádàrà ni. sọ àwọn kan fi kádàrà wọn fi ń ṣe ntí ò da wọn lè mọ. àwọn tó fi kádàrà ṣe ntí ò da àwọn kejì wa fẹ́ takùn wọn àwọn aníkòsí tó ń ṣe kí ni tó ń jẹ́ kádàrà sọ àwọn wọn á pọ̀ wọn ní kọ̀dàríyà àwọn eléyìí tán fi kádàrà ṣe ẹ̀ láti gbọ́n fi ṣe tọ́lọ̀ ọba ní kẹ́mọ́ ṣe wọ́n á pa àwọn ẹ̀ láwọn kìíní jàbùrí yá gbogbo àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ká mọ̀ wọ́n torí pé àwọn nǹkan tó ṣe pé kí ni ó lè ṣe nákùdù ìmánì wa ni wọ́n gẹ́gẹ́ bí tí mo sọ àwọn nǹkan tó pọ̀ jantirẹrẹ ni tá a bá mú ní ẹni èjì ẹ̀ta kò ń ṣe nǹkan tá a lè sọ tán níjókòó yìí ìmí ọ̀rọ̀ ni ìmí ìṣe ni ẹni tó wó sùsùn ní sísè pé kùránì ni ó mọ̀ pé kùránì lè léyìn ó dẹ̀ gbá ń padà nù kápẹ́tíkàfà ó ti di kẹfẹ́rí. àwọn míì bẹ nankali tí wọ́n fún wọn wọn á ní wọn á fa iṣẹ́ kan wọn wàá dúró lórí kùránì láti fàṣẹ wọn ó tẹ kùránì mọ́lẹ̀ láì ṣe kó ti ya wèrè o làákàyè ṣe ń bẹ pẹ̀lú ẹ yóò dúró lórí kùránì yóò mọ̀ ló ń fàṣẹ ẹlòmíì wọn sọ pé ntí ó ṣe wọn lè ní ayé àkùrá nìyàn ṣùgbọ́n lè ní ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ ní ìhàn ẹlòmíì wọn lè ní yóò di alukur'ani yóò di ntira tó bá di ntira yóò lọ sọ sunu salanga gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àmàlù ṣèkìyà iṣẹ́ ẹ̀bọ ni ẹni tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ kò nípìn nínú islam àwọn nǹkan wọ̀nyí wọ́n á ṣe láti lè máa tún fi ṣe aburú fún àwọn èèyàn ń gbà mí ló fi jẹ́ pé ọlọ́run bá ń sọ fún wa nípa anabi suleiman alayhisalaam àti àwọn èèyàn kéèyàn tán lẹ ilẹ̀kulẹ̀ mọ anabi suleiman ọlọ́run bá ní wà tẹbà àwọn máa tẹ̀tìlú ṣèyàpínú alámúlkì suleiman ọmọ káfọrọ suleiman wàlákínà ṣèyàpínà káfọrọ yóò alìmúnà náà tó tàṣẹ̀ṣẹ̀rọ̀. ọlọ́mọba subhana wa ta'ala ni wọ́n wá ń wá káàkiri ntáwọn àlùjẹ̀nu tí wọ́n ń lẹ̀ máa nabi suleiman àwọn àlùjẹ̀nu wọ́n ṣe àwọn èèyàn tán wá wàkúwà wọ́n ṣì wọ́n lọ́nà ìgbà táwọn èèyàn wọ láàánábì suleiman alayhisalatu wasalam táwọn ìjọba rẹ̀ wọ́n wò pé ah, bóun ló ṣe lè máa fi àtìwù tó àtìwù báyìí àwọn àlùjẹ̀nu wá yọ sáwọn mí nu wọn wọ́n wá ń sọ fún ẹ pé ah suleiman tó fi ń ṣagbára nìyí àwọn nǹkan wọ̀nyí ló ń ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn ṣan pọ́n yẹn náà dẹ̀ mọ́ wẹ̀wà kú wa káàkiri bó ti di pé wọ́n ń di tíra wọ́n ń di gbogbo ẹ̀ nìyẹn torí pé kí ni wọ́n ń wá ní suleiman alayisalaatu salam tó fi ń ṣagbára ó wá di nǹkan tó gbalẹ̀ kan ní àwùjọ wọn ọlọ́wà ni wà tábà àwọn kan táwọn ṣèyàtìnù tán fi ń tì sí ọ̀dọ̀ ànábì suleiman kó fi ń ṣagbára òun làwọn náà wá ń wá káàkiri ni wọ́n ń ṣe alọ́ni wọ̀mọ̀ káfọ́ra suleiman suleiman ò ṣe kẹfẹ́rí o nǹkan tán ṣe iṣẹ́ kẹfẹ́rí ni wàlákín náà ṣèyàtìnù káfọ́rù àwọn ṣèyàtìnù àwọn àlùjànnú yẹn ni kẹfẹ́rí ìwà àlìmúnà náà sọ sẹ́hìrọ̀ wọn káwọn yẹn ní àfa ọmọbìnrin tí mo fẹ́ fẹ́ pàpà fẹ́ gbórí dúró mọ́ nǹkan kàmáràn tí ẹ̀lì bá mi ṣe tó ṣe yí pé yóò fi mọ́ nífẹ̀ẹ́ mi àfa ní kò sí problem níta àti ni pé àtàfẹ́ kan ó wà láńtà wa bákan náà ó wà dígí àwa àwọn kankan síbẹ̀ ni àwa gbé lórí ẹni bí wàá ṣe ń gbóná yóò mọ̀ ṣe kí ni ìfẹ́ rẹ̀ ó mọ̀ lérọ́kàn rẹ̀ ni yóò mọ̀ wá tó wà lábújá nìyí yóò mọ̀ sábọ̀ abẹ́ lẹ́kọ̀ọ́ yìí. هذا كفر وشرك بالله ìfọ́ọ̀tì ẹ̀mí èèyàn kan láti nífẹ̀ẹ́ èèyàn kan ní ẹ̀bọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ìwà burúkú náà máa ń ṣe ọlọ́ni wọn máa kẹfọ́rọ̀ sùlẹ̀mọ́ wọn láti ní ṣe àti ní kẹfọ́rọ̀ yóò alimu náà ní láti sẹ́hìn wọn máa ń ṣẹlẹ̀ mọ̀lákẹ́ bíi babil haruto marut wọn máa yóò alimani ní ahadin àtẹ àkúlẹ̀ ìnáma náà fitnatun fọlá tẹ̀sùrù. àwọn mọ̀láìkà yìí ọlọ́wọ́ bá fi wọ́n ṣàdánwò fáwọn èèyàn ni tán expose báwọn èèyàn ṣe ń kọ́ àwọn kìíní yìí pé eléyìí aburú ni eléyìí aburú ni ẹ má lọ lò ó ṣùgbọ́n àwọn èèyàn tán wá wa kú wá wọn ò má lọ lò ó falatech forum má ṣe kẹfẹ́ rí o. bàtà ló padà ayé ẹrú wà lọkọ̀dà alimu lamani máa làwù fi àkírọ́tì nìkan làkà. àwọn tó ń ṣe náà mọ̀ pẹ́ni tó bá fi lè ń ṣe é kò ní pín tó bá dé jọ́ǹgbìn di alkiyama nínú àánú ọlọ́run ọba kọ́nà ọba kó yà wáyà arúgbó kan báyìí so àwọn èèyàn máa ṣe oríṣiríṣi tó ṣe pé kò mọ̀ pé nǹkan tó ń ṣe nǹkan kúfúrú ní nǹkan ṣírkù bíláà ni ló fi jẹ́ pé àwọn kan yìí a mọ̀ wọ́n ká jìnà sí wọn bákan náà ká fi kọ́ àwọn ọmọ wa ká jìnà sí wọn àwọn tá a nífẹ̀ẹ́ náà àti gbogbo àwọn ọmọ èèyàn náà ká máa ṣàlàyé fún wọn. so àwọn nǹkan wọ̀nyí ni ó pọ̀ jantirẹrẹ tó ṣe pé àsìkò nílé gbà wá láti máa ṣàlàyé ṣọlá àdánudómi abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala òyìnbá bára wa sọ iná kọ́lọ́ ọba kúndé kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك